الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين adáwọ̀pẹ́ fún ọlọ́run bákan náà ni à ń kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n yìí pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àtàkùn ní àlefik fìdíìnì lórí one zero one point one parrot fm lókè bèbè nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello lórúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́kọ́ fi ṣíde òun náà ni èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin oníbèrè béèrè wọ́n ní tí obìnrin tí ó jẹ́ pé ó máa ń fi ọjọ́ méje ó máa fi ń ṣe idol so tó wá jẹ́ pé ọjọ́ méje yìí ó ti tún wá lé sí i wọ́n ní báwo ni yóò ṣe máa ṣe pẹ̀lú àwọn sọ̀làwátì ẹ̀ àti pé ṣé ìbálòpọ̀ ó tún lè máa wáyé láàrin ọkọ àti irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tó jẹ́ ìyàwó fún ọkọ ọ̀hún láàrin ọjọ́ tí idol náà tí ó bá tún fi lé sí i aláwòkọ́nù ẹlẹ́ẹ̀kejì ó ní ìbéèrè tó wá láti ọ̀dọ̀ Tawhid nílùú Ìbàdàn wọ́n ní ṣé tí èèyàn bá fún àwọn aláṣọ ìnáwó òkú lọ́fẹ̀ẹ́ ṣé àwọn lè gbà á tó ń ti pé àwọn ò ní lọ síbi ayẹyẹ ìnáwó òkú ọ̀hún o àbí ṣé àwọn lè ra aṣọ ìnáwó òkú bẹ́ẹ̀ tí àwọn ò tí ó jẹ́ pé àwọn ò kàn ní lọ síbẹ̀ ẹ̀jẹ̀ ń darúgbà náà bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أداجو نينو أقول الله قلنا نكوي كان وبني كوما سنكونسو نكونسو يي ọlọ́run ọba ò sì kọ́ kó máa gba gbogbo ọjọ́ tó nǹkan oṣù ó sì dá láwọn ọjọ́ yòókù ó ń bẹ nínú àwọn obìnrin ẹni tó ṣe pé bíi ijọ́ kan méjì tòun máa fi ṣe nǹkan oṣù láàrin oṣù ọlọ́jọ́ mẹ́ta mẹ́rin márùn-ún tàbí mẹ́fà sí méje àbí jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá ti mọ iye ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù tí nǹkan oṣù rẹ̀ wá tà sí ọjọ́ yìí tí ń sì tún wá lẹ́yìn ìgbà tí ọjọ́ yìí pé kóbìnrin yẹn kọ́kọ́kọ́ rí dájú pé kìí ṣàfọwọ́ fà òun ló mú kí nǹkan so kó lé sí nítorí pé ń bẹ nínú àwọn obìnrin tó pé látàrí irú oògùn eléyìí tí wọ́n ń lò bẹ́ẹ̀ nítorí wọn ò fẹ́ lóyún àwọn oògùn yẹn ó ṣe é ṣe pé pàwọn ni wọ́n fa kí nǹkan sùn wọn kọ́ máa ṣe ségesège kìí ṣe sábàbí kan tó náà má pàtó lọ́fà kí ìbá ṣe pé nǹkan oṣù rẹ̀ ó lé ọjọ́ kan àbí méjì òfin ọlọ́run sọ fún wa pé a kà kún pé nǹkan oṣù náà ló sì ń ṣe lópin ìgbà tí àlékún yìí ọ̀bá ti jújọ́ mẹ́ta lọ àti pé tá a bá tún fi jọ́ mẹ́ta kún iye ọjọ́ tí máa fi ṣe nǹkan oṣù yun tí gbogbo ọ̀wá jújọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ. bí ẹni tí ń ṣe nǹkan oṣù ọjọ́ mẹ́ta ọjọ́ méje ta sọ níìsì nǹkan oṣù yóò wá dá á hmm. ní kó fi jọ mẹta kún ọjọ́ mẹta bá kún méje ó di èyí tó túmọ̀ sí pé nǹkan rẹ ọ parí kẹwàá gbogbo ẹ̀jẹ̀ tí bá tún wá ń wá lẹ́yìn ọjọ́ kẹwàá yìí á kà kún ẹ̀jẹ̀ àárẹ̀ eléyìí kàn ṣe ìmára yóò sì máa ṣe àlùwàlá dáadáa fún gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tó bá ṣe ìmára tó tọ́jú ara rẹ̀ tó fi nǹkan dìbí tẹ́jẹ̀ ti ń jáde yóò máa ṣe bẹ́ẹ̀ fún sọ̀láàtì kọ̀ọ̀kan. tọ́ lẹ́yìn ìjọ mẹ́wàá ọ̀hún tá a ti ní yóò máa ṣe sọ̀rẹ́ ọkọ rẹ̀ lè súnmọ́ ó lè ka alukur'ani ó lè gbé lọ́wọ́ tó bá sì jẹ́ pé inú oṣù Ramadan mi ọ̀nà lè ṣe sọ́yàm kó kẹ́nu rúṣẹ̀sìn fọlọ́ọ̀ nítorí pé ìdájọ́ ẹni tá a jẹ́jẹ́ àárẹ̀ ń jáde lára rẹ̀ ló ní láti gbà yẹn lọ. a ní lópin ìgbà tí gbogbo ọjọ́ tó bá fọjọ́ mẹ́ta kún kò ní lé síjọ́ mẹ́ẹ̀ẹ́dógún hmm. ìyẹn ni pé tó bá pé ìjọ́ mẹ́tàlá bá lóbìnrin máa fi rí nǹkan oṣù tẹ́lẹ̀ náà ìjọ́ kẹtàlá wá pé ẹ̀jẹ̀ ọ̀dá á nìkan ka ìjọ́ kẹrìnlá náà kọjọ́ nǹkan oṣù hmm. ó tún wá ń jọ́ kẹẹ̀ẹ́dógún kọ́ka kún nǹkan oṣù kọ̀ wá sí ẹ̀kẹrìndínlógún nítorí pé tó bá ti dẹ̀kẹrìndínlógún yẹn yọ lọ wẹ̀ pé nǹkan oṣù ti tán yọ máa jọ́sìn fọlọ́ gbogbo ẹ̀jẹ̀ míì tó bá tún rí gbà náà á pè ẹ̀jẹ̀ rẹ̀ ni eléyìí jẹba. wọ́n ní ẹnìkan gbọ́ àwọn aláṣọ tí wọ́n fi sòkú aṣọ tí wọ́n mú fókù táwọn lè gbà rárá ẹ má gbà o táwọn lè dá káwọn wọ̀ ẹ gbọ́dọ̀ wọ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pa wá láṣẹ pé kájẹ́ni tí ó máa fòrò ara wa láti ṣe dáadáa tí ó sì máa kọ ìbàjẹ́ fúnra wa. lọ́ni kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkari wa tu'minuna billah. ẹ̀yin ni ìjọ tó lóore jù tọ́lọ́run ọba gbé jáde wá bọ́ nìyà. ẹ máa fòòró àwọn èèyàn láti ṣe dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fún wa yẹn náà sì jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́. tó anábì sallallahu alayhi wa sallam ni man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni tó bá rí ìwà àbàjẹ́ kan tí wọ́n ń hù kó fi ọwọ́ kó fi kọ́ tágbára rẹ̀ bá kà fa illam yastati' tó o bá ní ìkápá àti fọwọ́ yí padà fa bilisanihi kò fà hàn kọ́ wa illam yastati' tó o bá tún lágbára láti fa hàn kọ́ fọbi qalbihi kó o fọkàn rẹ kọ́ wa dhalika ad'aful iman eléyìí lè tọ́ lẹ́jù nínú gbàgbọ́ ìwọ ò lè fọwọ́ rẹ kọ́ pé kí wọ́n má sọ fókù o ò lè fọwọ́ kọ́ pé kí wọ́n sòkù o ò tún lè fẹnu sọ fún wọn pé ká sòkù takùtọ̀ lọ́n ọ̀takùtà nàbì sallallahu alaihi wa alihi wasallam o tún wá lè fọkàn kọ́ pípé ní tí wọ́n bá ń ṣe tó ní í ṣe pẹ̀lú òkú tí wọ́n ń ṣe òun kọ́ yẹra fún wọn tó ń gbà sọ òkú kí ni wọ́n fẹ́ fi ṣe ọ̀tọ́ lábẹ́ òfin lọ tẹ́lẹ̀ ìjábọ̀ sì jẹ́ ẹ̀wọ̀ lọ́wọ́ náà òkú ò sì bá wọn sòkú ọ̀rọ̀ agbá sòkú wọ̀ lẹ́yìn ọdún kan wọn ni aṣọ tá a fi sòkú bàbá ni so in one way or the other bọ́ fẹ́ bọ́ kọ̀rọ́nà ti bá wọn sòkú ọ̀dà pé kí wọ́n má sọ fọ́dún òsàkánì lágbègbè ibi tó wà tí wọ́n á sọ pé ìwọ ọba wọn sò sá ọ wọ́n ọba wọn sò sá àmọ́ aṣọ tí wọ́n mú wọn bùn ọ ni èyí sì kọ́ ẹ̀bùn àbí ẹ̀bùn tí wọ́n fi nǹkan fi ṣẹbọ kọ́ hmm. nǹkan lò láti fi ṣẹbọ sọ́lọ̀ tí wọ́n mú láti ṣàjọ̀dún ayẹyẹ rẹ̀ ọlọ́run má jẹ́ hmm. tó bá gbé wọ̀ yóò máa já mi níwájú gbogbo ẹni ọba rí ọ pé a aṣọ tá a fi ṣe ọdún kìnnìkan tó lọ ni èyí tá a mú lọ́dún ni àwọn ò tiẹ̀ tètè sá so wọn náà jẹ́ pé lọ́nà kan àbọ̀nà míì o ti bá wọn gbọ́dún ẹbọ lárugẹ òfin Ọlọ́run bá nìyẹn. naam jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight làwa tí a bá ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa lò fi máa pè wọlé béèrè ìbéèrè kan àbí kejì bákan náà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six làwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè káàkiri ilẹ̀ àgbáńlá ayé lè máa lò láti máa fi béèrè ìbéèrè kan àbí kejì bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé lọ́la òde tí í ṣe ọjọ́ kejìdínlógún jùmọ́dàlẹ̀ ọ̀la fourteen forty two AH ìjírọ̀ kàlẹ́ndà ọ̀nà ìwáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan bushro yóò wáyé léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inshallah yóò tún wá wáyé ní ọ̀la ní ògbómọ̀ṣọ́ central mosque tó ń bẹ ní ọjà gbó mọ́ṣáláṣí ńlá àpapọ̀ lóògbómọ̀ṣọ́ àkórí ìdánilẹ́kọ̀ọ́ wà sítọ̀la òun náà ni ìmára nínú ẹ̀sìn islam ìmára nínú ẹ̀sìn islam asheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ dá wa ní ẹ̀kọ́ ká máa ń ṣàlàyé wá bákan náà àwa tá a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì ṣe bẹ́ẹ̀ yóò fi san wá ní ẹ̀san lóore. zero nine zero five one six four five four three eight hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ mi ni Abíọ́dún Abdulrasheed láti Ọ̀yọ́ Aláàfin. kí ni ìbéèrè yín? ọ̀rọ̀ aya kò ṣe kéèyàn ra mẹ́sìnì two hundred thousand kó mhm. fún yẹn ní three hundred thousand kí ọba ti san three hundred thousand hmm. fún ọmọ mẹ́sìnì ti di ṣe ìgbóòrò ọdún sí káfíńtà ọba. Ah, alhamdulilayi ilé alábẹ́ òfin ọlọ́wọ́n pè ní bẹ́ẹ̀ ò tàkṣẹ̀tọ̀ lópin ìgbà tó bá ṣe pé ẹ bá tẹ̀ lófin ọlọ́run nípa ọ̀nà tẹ gbé títa máṣíìnì yẹn fẹ́ni tẹ́ fẹ́ tà fún un yóò bófin ọlọ́run bá mu àmọ́ tó bá yẹ kó ti takò òfin ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ṣe ní nàìjíríà náà lẹ́yìn náà ṣe ti yín kò lè bófin ọlọ́run bá mu. ìwọ́n mẹ́ṣíìnì ní ìsìn ní two hundred thousand ọwọ́ gbé fẹ́nìkan ní ọ̀tá fẹ́nìkan wọ́n sọ pé ó gbé fún ọ̀tá fún ní three hundred thousand lábẹ́ pé yóò máa sanwó díẹ̀díẹ̀ ṣùgbọ́n ó yẹ kó o mọ̀ pé látijọ́ tó ti lọ ta fún ẹ ṣèwé hmm. lórí pé mo ti ta mẹ́ṣíìnì fún mẹ́ṣíìnì ti di tiẹ̀ látòní lọ ètò túmọ̀ sí pé owó lọ́jọ́ ọ̀jọ́ ní màṣíìnì hmm. tó bá di ìgbà tí ìkùnà bá dé bá ẹni tó gbé màṣíìnì tó ta màṣíìnì fún láti sanwó hmm. o lẹ́tọ̀ọ́ láti náwó gán màṣíìnì mọ́ lọ́dọ̀ rẹ̀ nǹkan tí wọ́n kàn sí ni pé kó sanwó rẹ̀ tó kù hmm. kó sanwó rẹ̀ tó bá kù so eléyìí ni nǹkan tó fi ọlọ́run ọba tó gbà ṣùgbọ́n ní nàìjíríà ń bí ẹ̀rí pé wọ́n ti máa gbowó lọ́dọ̀ rẹ̀ wọ́n lè ti gba two hundred and eighty thousand nínú three hundred thousand twenty thousand péré ló kù so àwọn gan lè máa sánà kọ́mọ́rì òkùsàn gbogbo èpè tí wọ́n máa ṣẹ́ fún un tó wò ó fi ní kójọ ni wọ́n máa ṣẹ́ fún un tọ́ba wa yá yóò wá nìkan wá òun fẹ́ rí maṣíìnì òun fẹ́ wo bó ṣe lò ó sí wọn bá gbé maṣíìnì dè wọ́n kàn gbà lọ́wọ́ rẹ̀ wọ́n làwọn gbẹ́sẹ̀ lé owó tó ti wá san tẹ́lẹ̀ ńkọ́ wọn ni ibi tó bá fẹ́ kọ́ lọ torí pa agirimẹ́ǹtì táwọn ní kò pé síbẹ̀ náà pa agirimẹ́ǹtì ọlọ́run lẹ́dàá ni yáa yọ lẹ́dínà amanu awfu bil uqud ẹ̀yin olùgbàgbọ́ òdodo eŋti ẹ bá dìjọ fọwọ́ sí tẹ́ ẹ jọ ṣe lọ́dọ̀ ara yín gẹ́gẹ́ bíi contract ọlọ́run ní kẹ́ ẹ máa pè kọ̀tọ́kì mùsùlùmí ọjọ́ pé yóò máa dalẹ̀ yóò máa jàǹbá tó o ti ra mẹ́ṣíìnì mẹ́ṣíìnì ti di tiẹ̀ tí ó bá kùnà láti sanwó owó lọ́jọ́ kìí ṣe mashini lọ́jọ́ alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́kejì òun náà ní pé tá a bá ní yóò máa sanwó yẹn díẹ̀díẹ̀ yóò sì san láàrin bí oṣù mẹ́ta oṣù kan wá pé nínú àwọn oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí kò rówó mú wa owó rẹ̀ sì ti ń ṣẹ́kù one hundred thousand ẹ wá ní sọ pé fún àìlè kówó wá lọ́jọ́ tó yẹ kó kówó wá o di one twenty <laughs> tó bá di one twenty ó di rìbá haram ni lábẹ́ òfin ọlọ́run ọba wa so tẹ́ bá ti lè sọ àwọn òfin tó de yẹn kò sí tó burú mbẹ̀ èèyàn sọ pé tí ẹ bá sọ pé owó lọ jẹ mí kò jẹ mí ní mọ́ṣíìnì mà àmọ́ra wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí ìbá gba dúkìá onídúkìá sọ́wọ́ iná lọ́mọlúàbí wọn máa ma nígbà tó bá ti di pé nǹkan ti yín ti bọ́ọ̀dì sọ́dọ̀ rẹ̀ gbogbo ọ̀nà tí ó fi jàǹbá yín ni ọ̀ máa wà so báwo ni mo ṣe wá lè ṣe tí owó mi ò fi ní di pé ó gbé ó run àánú nǹkan tó lè ṣe islam gbà wípé ó lè fi nǹkan kan dógò àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà nínú ìjókòó tán tó máa ń ṣe láyè sìn nípa àwọn nǹkan tí ò sí lákọọ́lẹ̀ tó sì ń ṣẹlẹ̀ láyè sìn tẹ́pọ̀ náà ń fẹ́ ká wójútùú fún un ní mẹ́jùmọ́ al-fiqh al-islami ẹni wọ́n tún kò lórí pé kò sí tó burú wípé tẹ́ bá fẹ́ tajà fún yàn lábẹ́ kọ́ máa san díẹ̀díẹ̀ kò sí ní tó burú pé kó fi nǹkan kan dógò ṣebí machine three hundred thousand ló ń fẹ́ rà tó náà bá níwèé lẹ̀ tílẹ̀ hmm. náà tó three hundred thousand kó gbèwé rẹ̀ kalẹ̀ hmm. nígbà bá sanwó tán kó wá gbàwé lẹ̀ rẹ̀ ẹlẹ́yìn hmm. ìjẹ́ ti ṣe jẹ́. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi lè wa tẹ bá ti ń rí bẹ́ẹ̀ ẹ máa láìkí ẹ máa ṣíà rẹ̀ kẹ́ ẹ tún máa fọ́lọ̀ rẹ̀ pẹ̀lú zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí o kọ́ ibi ẹtí ń pè. ọmọ ọba lukuma olùkóyà tó kéré ní ìgbìmọ̀. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tá a bá rí mùsùlùmí kan tó ṣaláìsí. bí hmm. àwọn èèyàn ti ń bu kàtà gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọn gbàlá nìyẹn pé bóyá orí tẹ̀ kan làwọn yàn láàyò hmm. lọ́jọ́ orí tẹ̀ mùsùlùmí. Hmm. tí òsínlẹ̀ lùlù yẹn lọ́pẹ́ lùlù yẹn lọ́wọ́ jẹ́ islam gbà láàyè kí wọ́n gbógun òkú bẹ́ẹ̀ láti bẹ̀ wá sí lórí tẹ́tí àyàn láàyè yẹn. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ ọjọ́ òbí kápẹ́ wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ náà tí wọ́n bí mi lọ́jọ́ òní. kí ni tí islam là kalẹ̀ láti fi dúpẹ́ síwájú ọlọ́run yàtọ̀ sí jẹ́ǹdẹ̀jẹ̀gá táwọn èèyàn wá ń ṣe lákòókò tá a wà yìí. tárí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ń da ìdílé lọ́pọ̀lọpọ̀ ọkọ lè takò kíyàwó ní kò rí bẹ́ẹ̀ ẹ dákun àlàyé lórí ilé náà bẹ́ẹ̀ aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi wọn ní tí mùsùlùmí kan bá kú tó sì jẹ́ pé láwùjọ ibi tí ó ti kú yẹn wọ́n ní orí tẹ̀ka tán yàn láàyò láwùjọ bòmíì tí wọ́n lè gbókùú kò látàwùjọ yìí kí wọ́n lọ sí láwùjọ bòmíì lórí tẹ̀ ibi tí wọ́n yàn láàyò rárá o ọ̀tọ́ òfin ọlọ́kẹ́ máa gbókùú ibi tó kú sí náà ní kẹ́ sin sí ó ìgbà tó bá ti jẹ́ pé mùsùlùmí bẹ níbi tó kú sí tí wọ́n sì sọ̀látùl jánásà sí lára wọ́n sì bò ó láṣìírí sórí tẹ ibi tá a máa sin mùsùlùmí sí láwùjọ yẹn àbùkátà pé ká gbé lọ sáwùjọ kan pàtó torí pé orí tẹ kan bẹ́ẹ̀ ta sàlẹ́sà wọ́n àti ìsìnkú àlùjànnà lẹ́ ń gbé lọ so ẹ̀sìn sórí tẹ tó bá wà nílùú tẹ wà ẹ má gbé lọ síbòmí ilé ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n ní bó láti máa dúpẹ́ fọlọ́n lórí ọjọ́ tọ́lọ̀ ń bí wa gbogbo eléyàn ò sí nínú nǹkan tẹ́sìn Islam tó ní ká máa ṣe ìtọ́nà ní ká ṣe lánàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa mélòó là ń ṣe nínú rẹ̀ tó fi wá jẹ́ pàdà dálẹ̀ gbogbo nǹkan tí ò wúlò nǹkan tí ò níláárí láwọn atẹ́bàtì táwọn á ń sọjọ́ bì ọjọ́ tá a bí ní pàtàkì ẹnì kí gbogbo àwọn nǹkan táwọn èèyàn fi ń takò tọ́lọ́ nǹkan fi ń takò tànàbì sallallahu alaihi wasallam tó bá ṣe pọ́lọ̀ àtànàbì lọ́ba ní kẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe nítorí pé a rí gbogbo ntọ́lọ̀ ní ká ṣe mélòó là ń ṣe èèyàn mélòó lọ́wọ́ àǹdí kásẹ̀sìn lódodo lẹ́gbẹ̀ẹ́ èèyàn tó wà àǹdí kásẹ̀sìn ní pàápàá so eléyìí ń túmọ̀ sí pé ẹ̀sìn ni ẹja dìmọ̀ gbogbo à ń ṣẹ̀sìn à ń tanra ẹni jà ń fowó ṣòfò à ń jówó náà ká jìnà sí i ẹsìn rántí pé nínú ìbéèrè kan tó náà bí wa tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmá ìbéèrè nínú ìbéèrè kan nínú mẹ́rẹ̀ẹ̀rin tá a dà níwájú ọlọ́run òun tún pẹ́ ká sọ́nà méjì hmm. òun náà ní nípa dúkìá wa hmm. min ayna iktasaba níbo la ìgbà tẹ́ fi kówó ǹjọ́ wa fima anfaqa ibo la iná sí. so ìbéèrè méjì yẹn lè tiwa ọlọ́run mọ́ ná sí bí ọjọ́ òbí mi ni ah, wọ́n lọ́jọ́ òbí pàtàkì ah, eh, ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kò ronú pípọ̀ wọn bọ́ lọ́n pàdé kan hmm. lẹ́yìn ṣe jẹ́ ẹ̀yin tó dáadáa nídìí ẹ̀sìn yìí ẹ̀yin lẹ́wọ̀n àfi yé fámìlì yìí ẹ̀sìn tẹ̀mí ni o èmi ìsìwálé ayé wá ṣẹ̀sìn hmm. so dáadáa ni mo fẹ́ ṣe láyé kò sí sí tá ń pè ní dáadáa bíi kí n tẹ̀lé tọ́lọ̀ hmm. kí n tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ó dùn mẹ́ni kó dùn mẹ́ni tó dùn mà kọ́ bẹ́ni tí ó bà lọ́kànjẹ́ lọ́kànjẹ́ kọ́ka mi hmm. tèmi ni pé kọ́lọ́ ọ̀yọ́nu sí mi. nígbà tí àwọn ìpè tí wọ́n tún rọra wọn ẹ jẹ́ ká wọ́n ní àwọn ẹni ọlọ́run kan wá bá wọn lẹ́yìn àsìkò díẹ̀ tí bàbá wọn tí wọ́n jẹ́ pé aláàtàn wípé àwọn ní láti ní àáfàá tí yóò máa bá wọn ṣe àdúrà bóyá láti máa kédàlẹ̀ ìlú ìsáwákà yàsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó máa jẹ́ àdúrà ìparí ọlọ́ṣọ̀ọ̀ṣẹ̀ àbí olóṣooṣù tó sì jẹ́ pé àwọn ó tún máa pẹran sí i torí èṣù ni yóò padà jẹ́ àáfà àwọn abáhùn nígbà táwọn ọba ní àáfà kan ní pàtó àwọn afẹ́ béèrè pé ìyàwó ní islam kọ sí kó tó di pé àwọn karabọ̀ isiaq láti sùúrù nípínlẹ̀ kebbi ni wọ́n fi béèrè náà ṣọwọ́. alhamdulilayi kí ló dé tó fi jẹ́ pé lẹ́yìn ìgbà tí bàbá yín kú ni wọ́n á bá yín <laughs> wọ́n sì wá bá yín kó tó di pé bàbá yín kú ṣé bàbá yín jẹ́ ni tó ń ṣe súnà tí ò ní fẹ́ rí yín nídìí ìbàjẹ́ ni. tó a jẹ́ pé bàbá yín náà rí bídíà làwọn náà bá kú sí kí ló dé tájọ́ pé ń bàbá tó kú wọn wá bá yín so tó wà ń ni pé òfin ọlọ́run oníkálukú wa náà ni oníkálukú gbọdọ lọ hmm. oníkálukú wa a wá tá a fi rí dáadáa gbà hmm. a sì pé ẹni tí wípé ní tá a bá fún lówó kó bá ní sunkún pọ́mọ kú yóò máa sunkún tó ṣe déédéé owó tá a fún ni ẹ̀rí káàdì tá a rà sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ hmm. tó ti di pé káàdì jó tán ọ̀rọ̀ pin hmm, hmm. kó tó jó tán gan wọ́n ti máa kọrin kan sí àlè tìkí sọ́ra o òkú sẹ́jú àyà o òkú sẹ́jú àyà o sọ̀rọ̀sọ̀ fàánàlá sọ bẹ́ẹ̀ náà lẹ́ni tá a fún lówó bá ní sunkún pọ́mọ kú sọ̀rọ̀ ẹni tó ẹ so wọn máa sọ gbogbo orú àwọn ọ̀rọ̀ fún ọpọ gbọ́dọ̀ ní àfa kan ìjọba láàfa ṣètọ nínú ọdà àfa rẹ táwa láàfa àwọn ẹni tó fẹ́ sọ̀rọ̀ àwọn dàáfà tiẹ̀ o tẹmọ pé tí wọn bá ti láàfa ṣètọ́ni ọ̀dà fàtì aláfa tiwọn tí ṣètọ́ni òfin níjà fàtì wọn náà ó túbọ̀ sí pé irọ́ ló ń parọ́ fúnrọ́ bóyá owó ń bẹ lọ́wọ́ rẹ díẹ̀ hmm, owó tí ń bẹ lọ́wọ́ rẹ ni wọ́n fẹ́ gbà so lábẹ́ òfin ọlọ́run ìwọ ni kó máa pọ̀ ọlọ́run kó sì máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ وقال ربكم ادعوني استجب لكم olúwa ẹlẹ́dàá sọ pé máa pè mí tẹ́ ń bá ti ń pè mí wọ́n máa jẹ́ yín. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ìrántí ọlọ́run ní ìrántí tó pọ̀ ẹ sì máa ṣe àfọ̀mọ́ fún ní òwúrọ̀ àti ní ìrọ̀lẹ́. tó hmm. oníkálukú wa iná ló ń fẹ́ láti ṣoríire hmm. oníkálukú bá sì lè jáfáfá sí tó bá múra sí i bẹ́ẹ̀ náà ni ó sì bára rẹ̀ níwájúwájú hmm. torí de léyìí eh, kò wá burú lábẹ́ òfin ọlọ́run o pé nǹkan kan ṣe ọ́ ọ̀hún wá nǹkan kan kó wá sọ fọmọ ìyá rẹ̀ kan ní ẹ̀sìn Islam tó jẹ́ ní rere hmm. tá a lẹ́ ní rere ó ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tá nàbì sallallahu alaihi wasallam kò tẹ̀lé tọ́lọ́ kò fi tà nàbì hà para ó ló ti fẹ́ jẹ́ ní rere hmm. so kìí ṣe irú wọn ló sọ fún ọ sọ fún pé ẹrántí mi nínú àdúrà yìí ẹ̀rántì nínú àdúrà gẹ́gẹ́ báwọn sọ̀hábà ṣe máa ń sọ fánàbí sallallahu alaihi wasallam tójú ọba rọ pé kánàbí ọba àwọn tọrọ òjò hmm. kánàbí ọba àwọn tọrọ òjò wọn ò tọrọ dàláìlù wọn ò tọrọ yàsí. Hmm. so ńgbà tánàbí sallallahu alaihi wasallam sùkú wọn máa lọ bá al-abbas ibn abdul muttalib àbúrò bàbá anabi sallallahu alaihi wasallam pé ńgbà tánàbí ń bẹ láyé àá máa tọrọ kó bá wa bẹ lọ kójú ọ̀rọ̀ àwọn hmm. so eléyìí ò túmọ̀ sí kọ́ sọ fẹ́ nìkan pé rántí mi nú àdúrà rẹ̀ kọ́tàkó súnà kọ́tàkó súnà súnà gàgà nù àmọ́ kì í ṣẹni tó gbélé jókòó tó níṣẹ́ tó ń ṣẹnu tádùá tiẹ̀ náà bá gbà kò ní jókòó lé. Hmm. nítorí pé gbogbo ẹni tádùá rẹ̀ gbà ẹ rí i pé òun náà gan gbogbo nǹkan máa yọ sí dáadáa lọ́tún ló sì ní wá lẹ́yìn wọ́n máa wá bí wọ́n máa wá lọ́rùn. sọ eléyìí jẹ́ bó ìwọ gángan ni kó múra kó le hmm. kó sì mójútó ẹ̀sìn rẹ̀ dáadáa kó hmm. sì jẹ́ pé tó bá ṣe àdìkà àbọ̀ bá fẹ́ ṣàdúrà má ṣàdúrà pẹ̀lú nǹkan tó takòtọ̀ lọ hmm. má ṣàdúrà pẹ̀lú nǹkan tó takòtọ̀ ànábì sallallahu alaihi wasallam. Hmm. ẹ bá ṣe ń wí inú ọlọ́run ṣe ń gbà wọ́n ní àdúrà gbà kò túmọ̀ sí pọ́nà tí ẹ gbà ṣàdúrà yun tọ́ hmm. nítorí pé ṣètọ́ni náà bẹ lọ́run ọlọ́run gbà ṣètọ́ni sì lọ́ga gbogbo lórí ibú pátákáàfà tó wọ́n bẹ lọ́run ọlọ́run gbà torí ẹ̀ tí wọ́n bá bẹ lọ́run tó ṣe tọ́lọ́run tó pé tó takòtọ̀ ọlọ́run gan ló fi ń bẹ lọ́run ọlọ́run wá ṣe kò túmọ̀ sí pọ́nà fẹ́ràn rẹ ọlọ́run dẹ́ ọ ni. lẹ́yìn ìjọba ṣe jẹ́. Hmm. hello. àwọn àlejò amúsùlá. wàhálàyé sálàmù rahmatulahi wàràkà àti òkò yín bí ẹ ti ń pè o. adam ní sọ̀rọ̀ láti. láti. Oh, ìbéèrè ni láti Ṣakí. kí ni ìbéèrè yín. ìbéèrè ni àkọ́kọ́ fún ṣèkì ni pé tí ọkùnrin kan àti obìnrin kan bá wà hmm. tí wọ́n gbèrò àti fẹ́ra wọn hmm wọ́n dẹ̀ ti parí gbogbo ètò wọ́n ti lọ yọjú. Hmm. nǹkan tí wọ́n àgírí sí láàrin ara wọn pé wọ́n ọkọ ni ó ṣe ní sàdáàkì ọkọ yẹn ti san fún ìyàwó ní kó tó di pé ọjọ́ ìgbéyàwó tó. ọlọ́run wá kádàrá kí ọjọ́ ìgbéyàwó ní padà dé bá ọkọ ní láyé mọ́. Hmm, hmm. ṣé ìyàwó ni ó dá sàdáàkì ní padà fún mọ̀lẹ́bí ọkọ ni àbí ó ti di àjẹmọ́nú tiẹ̀. ìbéèrè yẹn lẹ́kejì ni pé tí a bá ń kírun lọ èèyàn wá dáràn kọ̀ọ̀kùnrin Mm. gbàdí ẹ̀ wá ti tàzáwùdì tán fẹ́ẹ́ kí wọ́n ṣe kọ̀bùlì èyàn wá ti gbàdí ẹ̀ wá ti sálámù ṣé èyàn wá bẹ̀rẹ̀ rántí ṣé èyàn ń fi ìbàdí gbé ni àbí ilé yẹn ń fi láàrin. naam inshàlá ọkùnrin tí wọn àtòbìnrin ti jọ lọ́rọ̀ pa wọn fẹ́ra wọn ṣùgbọ́n tí ọkùnrin ti síwájú san sọdáàkì kó tó di pé wọ́n so igi Ọlọ́run á kádàrà pé kọkùnrin yẹn ó tún kú kó tó dijọ́ síso igi. Mm ṣé obìnrin ó dáwó yẹn padà ni àbí ò ní dá padà àkọ́kọ́ ni pé àṣìṣe ti wáyé látọ̀dọ̀ ọkùnrin ká sì kíyèsí ká má máa ṣerú àṣìṣe yẹn hmm. àyè san sọdá àkè lásán lẹ̀ owó kí náà bá pọ̀ san hmm. obìnrin ò dìyàwó rẹ̀ ọ̀n san sọdá àkè ó bùn lówó ni hmm. ó bùn lówó ni so ẹ sọ àlè bùn obìnrin tó ò tí ì fẹ́ sílé lówó bẹ́ẹ̀ ni ó lè bùn lówó lókùngbà tí wàá pé zina ló ń fi wá. Hmm. lópin ìgbà tí ò bá ti jẹ́ zina lọ́ba fi ń wá torí délé obìnrin yẹn kìí sọ̀rọ̀ yàn lórí rẹ̀ pé kó dá padà torí kò fi ọlọ́run sọ pé tá a bá ti bùn yàn lẹ́bùn àgbọ̀dọ̀ tún padà gbá mọ́ hmm. tó máa ń bẹ láyé gan hmm. tí ìwọ padà fi obìnrin mọ́ tó wá ní kó dáwò rẹ̀ padà á sọ pé òun lọ fẹ́ dá padà owó tó ti bùn torí pé kìí ṣe sọ̀dáàkì náà ń pelé yẹn nígbà tí wọ́n bá tó so igi ìgbà náà sọ̀dáàkì tó jọ́ra àwọn dáràn tọjọ pé kọbílì ìforíkanlẹ̀ ká tó sálámà làáfi yanjú ẹ hmm. ṣùgbọ́n ìgbàgbé tán sí àwọn lórí ìforíkanlẹ̀ ìgbàgbé òun hmm. torí pé àwọn ti tayọ ààyè rẹ̀ káwọn ò tó tún rántí ẹ bóyá náà ti tayọ ààyè rẹ̀ wọ́n ti sálámà kó tó rántí pé káwọn ò tó sálámà ẹ káwọn foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì hmm. bóyá ni wọ́n sì wá sí eléyẹn ìforíkanlẹ̀ lẹ́yìn sí sálámà yóò gbé inṣàlá. Nah. Nah zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ wá ní ìkànnì ojúwe wo mi wọ facebook ẹ máa fi ọlọ́dún níbi èlò wa tẹ́ bá ti ń rí ẹ máa láìkì ẹ máa share rẹ̀ kẹ́ ẹ tún máa follow rẹ̀ pẹ̀lú kí n sì tún máa fi tó létí pé wá síta gbangba tí a kò ní húdà wọ̀ búṣọ yóò tún wáyé ní ọ̀la ọjọ́ kejìdínlógún jùmọ́dàlẹ̀ ọ̀la fourteen forty two ah ejirọ́ kàlẹ́ndà ní ògbómọ̀ṣọ́ central mosque ọjà gbóni dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt pẹ̀lú àkòrí ìmọ̀ra nínú ẹ̀sìn islam sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ kí a ṣe bẹ́ẹ̀ kí a fi tó àwọn tí ò bá gbọ́ létí ká sì tètè dé síbẹ̀ insha allah hello asalaamualeykum warahmatulahi wabarakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọkọ ibi ẹ ti ń pè yìí. orúkọ mi kan abdul karim niger republic. kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ lórí fáńsì àtàlátò fún alẹ́ sallallahu alayhi wa sallam ṣé áàlìyí ni àbí áàlìyí àbí méjèèjì kò sí ìta àlejò eléyìí ni ìbéèrè mi alákọ̀ọ́kọ́. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá rẹ̀ yẹn níṣẹ́ bóyá ìyẹn ń lọ ìyẹn ń lọ ọjà wọn á rìn ẹni pé kíyẹn bá wọn ra nǹkan wá ìgbà tí ẹ lọ ra nǹkan yẹn wọn á bú rẹ bí ẹ tọrọ èèyàn ló ní owó ni àbí ọjà rẹ nìkan ni yóò fún ẹni tí wọn ẹni tí wọn rajà yẹn wọn ló ní owó yẹn eléyìí ni ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ní tomato káàsì níjọ jí ṣé àwọn kan ní alẹ́ ká àyà mẹ́wàá àkọ́kọ́ àti àyà parí bí àníkà gbogbo ẹ̀ lápapọ̀ ṣé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ nù ṣẹ́rí àbíkọ́ lẹ́tọ̀ọ́.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 innaka hamidun majid àbá máa sọ pé allahumma salli ala muhammadin wa ala ahli muhammad ṣé ahl ńlá pè àbí al al ńlá pè al ló wà ní àwọn ahadith àwọn olùmọ̀ sọ pé al ìtumọ̀ rẹ̀ fẹ̀ ju ahl lọ torí ahl ìyàwó àtọmọ ló máa ń bọ́ bẹ́ẹ̀ hmm. ṣùgbọ́n al ó kárí ìyàwó àtọmọ àtàwọn míì ọkárí ìyàwó àtọmọ àtàwọn míì nínú àwọn mọ̀lẹ́bí ìbátan ìyíká ànábì táwọn bá jẹ́ mùsùlùmí. sọ eléyìí fẹ́ ju ahàlè lọ kọ́dà ọ̀kan náà ló mọ̀ sọ pé àwọn sọ̀hábà tún wọnú àl hmm. nítorí pé inú àwọn èèyàn ànábì làwọn náà wà. Hmm. sọ nítorí rẹ̀ wà àlẹ́ àlì láàmú sọ wà àlẹ́ àlì. sọ wọ́n ní tó bẹ̀ wá ń ṣe hmm. lójú ọ̀nà àti jísẹ̀hùn wọn á bùn wá lówó sẹ́ni tí wọ́n rán wa ńṣẹ́ ló lówó òun àbáwá tí wọ́n rán ńṣẹ́ ẹ ó lè jẹ́ kí wọ́n bùn yín lówó nítorí iṣẹ́ tí wọ́n rán yín ó sì lè jẹ́ kí wọ́n bùn yín lówó nítorí mímọ̀ táwọn mọ̀ yín ló bá yẹ pé ní ìsinyìí báyìí wọ́n rán yín ńṣẹ́ wọ́n á ní kí ẹ lọ bá àwọn ra ráìsì kóńgò mẹ́ta wa àwọn ará ráìsì kóńgò mẹ́ta yẹn ẹni tí wọ́n ń ta ráìsì ó tún wá bu ìdajì kóńgò sí pétọ́ òun fẹ́ nìṣe hmm. ẹlòmíì ti rò pé nìyí rìbá ni eh. nítorí tó bá pé rice hmm. la máa fi ra rice ẹ̀wà la bá fi rẹ̀wà ọkà bàbà la fi rọkà bàbà ọkàn gbọ́dọ̀ lé hmm. sí kan kóńgò mẹ́ta kóńgò mẹ́ta kóńgò kan kóńgò kan so ṣùgbọ́n nìṣẹ́ owó lẹ́fẹ́ fi rà kò burú lábẹ́ òfin ọlọ́run kẹ́ni mo fẹ́ ra kóńgò mẹ́ta wọ́n á bọ̀ ta kóńgò mẹ́ta àwọn abọ fènìsì hmm. kò sí ní tó burú bẹ à ah, ẹ ní fènìsì ni wọn á fènìsì kò sí ní tó burú bẹ. tọ ènìjọ́ fi sí yín o lè yá sọ́tọ̀ pé tọ̀ tí yín ní kóńgò mẹ́ta sẹ́mi pé kóńgò mẹ́ta lẹ bẹ̀ mí àbí òye yín so eléyìí tó léyè mi wọ́n fún ó lè nìyẹn hmm. ó lè nìyẹn nítorí pé lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè léyìn ní hadayel umar hmm. ẹ̀bùn tẹ́ni tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ ní gbà lékún sí owó ọ̀yà tá a fún Hmm. haramu ní lábẹ́ òfin ọlọ́run kò jẹ́ hmm. nísìnyí wọ́n gbọ̀n títsà ìwọ́n ń ṣiṣẹ́ títsà ńkọ́ mọ́ ó sì ti ní iye tó ń gbà lóṣù tí ò ní já létí hmm. lórí pọ̀ wọ́n ṣe títsà ń bàbá ọmọ kan wá kíyèsí pé ah, ah, wọ́n ní tí ń kọ́ àwọn ọmọ àwọn yìí báyìí wọ́n mọṣẹ́ dáadáa wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú gbogbo òtítọ́ tó lọ́ba mú nǹkan kan lọ́ba dì sọ́ra lọ́ba ní kọ́ mọ́ gbé fún títsà àwọn bàbá dé sùkúù ṣé tíṣà ló lẹ́bùn abẹ́ni tó ní sùkúlù tó gbà ṣe ẹni tó ní sùkúlù ni torí kìí ṣe ilé rẹ̀ ní ti ń kọ́ yẹn sùkúlù yìí ni wọ́n gbà sí ni wọ́n fi dá a mà torí rẹ̀ kọ̀lẹ́tọ̀ àti jẹ́ nǹkan kan tó bá fún lẹ́bùn láì gbé lọ fún bàbá tó dá sùkúlù yẹn sílẹ̀ pé wọ́n gbé ẹ̀bùn kan wá kékeré ń gbé fún yín bàbá wa sọ pé mi báwo bàbá ọmọ kan náà àwọn ọmọ tá à ń kọ́ ni ó gbẹ́bùn yìí wá pé ah, ìwọ wọn fún ah, mo rò pé àlẹ́tọ̀ sí ká lò ó dìgbà tá a bá gbàyànjá lọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ni àmọ́ gbogbo ń tán bá ti bùn ọ ló kọ́ pọ́ kọ́ mọ dáadáa ọmọ akọ́ mọ yọ̀ǹda látòní lọ pé kọ́ ọ máa gbà kọ́ ọ máa lò wulẹ̀ gbé wá fún mi má hmm. so ìgbà náà ló tó dẹ̀tọ̀ fún àmọ́ kí ẹ̀mí wọn bùn léyìí ẹ̀yẹ ti yín lé haramu ni lábẹ́ òfin ọlọ́nkọ jẹ́ hmm. so wọ́n wá ránṣẹ́ lójú ọ̀nà tó ń gbà lọ bí tí wọ́n ti ránṣẹ́ lọ́ọ́ bá rí ẹnìkan tó jọjú lùmọ̀ wọn ah, lágbàdá mo ti rí ọ tó mẹ́ta wọ́n ń bì í àwọn bàbá rẹ̀ ńkọ́ àwọn mọ́mí rẹ̀ ńkọ́ àwọn ń bẹ dáadáa wọ́n bá sì kọ́ bá kù lọ́ba ní gba eléyìí o ò ní fi jíṣẹ́ fẹ́ni tó ránṣẹ́ o hmm. nítorí pé eléyìí ò ní í ṣe pẹ̀lú sẹ́tẹ́rán hmm. ó ní í ṣe pẹ̀lú mímọ̀ táwọn mọ̀ ni hmm. sọ eléyìí torí kò ní í ṣe pẹ̀lú sẹ́tẹ́rán rárá rárá wọn ò bá rí ọ́ ń tà ń bẹ̀ wọ́n lè rí ọ́nu lẹ́yìn owó tí wọ́n sì fẹ́ fún ọ náà àìrí ọ́ làì fún ọ. sọ wọn ní sọ́ọ̀tù káf ṣé gbogbo ẹ̀ láàmú kà lọ́jọ́ jùmọ̀ ni. torí àwọn gbọ́ táwọn kan sọ pé tá a bá ti ká àyà mẹ́wàá ń bẹ̀rẹ̀ tá a ké mẹ́wàá ń parí lọ́ba tán rárá o wọn ni kò ka suratul Kahf ọkà láti ìbẹ̀rẹ̀ dópin èyí ìfagbárí òdo agbárí gbàǹdùkú kó fi máa yí anabi sallallahu alaihi wasallam anabi sọ̀rọ̀ ìwọ à ń sọ pé ẹ tá a bá tún wọ ń kejì bíi ta ìwọ gẹ́gẹ́ bíi tá a sì tẹ̀lé lájẹni tó mánà hmm. ṣùgbọ́n gbà táwọn bá ti ya pátá àtakò àlejẹni tó mánà hmm. ọgbọ́n tó lọ́n sọ ni wà á ń tó pe òhò tẹ̀tẹ̀dù ọlọ́ọ̀ni tẹ bá tẹ̀lé tànà bí ẹ̀ mánà tó túmọ̀ sí pé agbárí rẹ̀ ń gbogbo ohun yóò wọlé wàánu rẹ̀ jọ fi sẹ́gbẹ̀ kan hmm. níbi táwọn bí bá ti ń sọ̀rọ̀ fagbárí rẹ̀ ń sẹ́gbẹ̀ kan kò ní tùmọ̀ kankan fi sẹ́gbẹ̀ kan. jazakumullahu láti ọ̀dọ̀ Suleiman nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ní tí àwọn òṣìṣẹ́ ọba orílẹ̀-èdè kan tí wọ́n ń ṣọ́ ẹnu ibodè bá gbẹ́sẹ̀ lé àwọn ọjà bíi mọ́tò àtàwọn nǹkan míì lọ́wọ́ àwọn tí ọwọ́ wọn tẹ̀ yìí pé wọ́n gbé àwọn mọ́tò náà wọlé lọ́nà tó lòdì sófin àmọ́ lẹ́yìn àsìkò díẹ̀ ni wọ́n bá ń ta àwọn mọ́tò ọ̀hún lówó pọ́ńtọ̀ owó gbàǹjo mọ́gbédé wọ́n ṣe ní ṣe òfin ẹ̀sìn Islam ṣé ó fi àyè gba kí èèyàn ra irú mọ́tò bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó ń tà á ah, Sulaiman láti ìlú Ògbómọ̀ṣọ́ ló fi ìbéèrè náà sọwọ́. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run Islam sọ pé ad-dararu yuzal hmm. gbogbo ní tó ti jẹ́ ìnira a gbọ́dọ̀ wà náà láti gbé kó kọ́mọ séèyàn. ẹrú ọlọ́run tá gba mọ́tò yẹn lọ́wọ́ rẹ̀ ẹrú ọlọ́run tá gba gbogbo dúkìá yẹn lọ́wọ́ rẹ̀ èèyàn abára bíi tiẹ̀ náà ni. Hmm irú rẹ̀ sì báyàn kí ni ó dùn gbígbàjẹ́ lọ́kàn bàjẹ́ ìwọ́n wá fẹ́ fi owó ẹkún wọ́n fẹ́ fi rẹ̀rín wọ́n fẹ́ fi ọ̀wọ́n fi rọpọ. so wọ́n wá lò ń gbàǹjo ọjà táwọn gbà lọ́wọ́ ẹnìkan tán fi pálẹ́kùn wọ́n wá fẹ́ rà islam ò faramọ́ islam kò faramọ́ ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe nígbà tí wọ́n bá fẹ́ lùrú ọjà ń gbàǹjo. òun náà nípa ẹni tó ní tó gbé wọlé tẹ́lẹ̀ tá a gbà lọ́dọ̀ rẹ̀ tó kékeré kókó ṣe pọ́jà náà burú ẹni wọ́n ṣe gbà ó bá burú àwọn náà tún ní lùúgbà tó fẹ́ lómi. Hmm. so ẹni tó ní tẹ́kọ̀wó rẹ̀ ló fi rà á ìrànlọ́wọ́ tẹ̀yìn bá lè ṣe fún un tí ó fi jẹ́ pò náà ló tún rà á padà hmm. ẹ̀rọ kówó tó fi rà á ti di méjì nu kọjá náà lọ́ọ́ rà á padà ó pé ju kí wọ́n lọ́ọ́ rà á lọ hmm. torí tírú ẹ̀ bá ṣe ò ní ṣàdúrà fẹ́nitọ́ bá rà. ǹjẹ́ bó ṣe jẹ́. Hmm. hello hello ìyá ó ti já ọ̀dà ìbéèrè míì tún rèé wọ́n ní ṣé èèyàn lè ra orógbó pamọ́ lásìkò tó bá yọ̀pọ̀ torí àti máa ta lásìkò tó bá jẹ́ pé ọgbẹ́nu sókè díẹ̀ sí. orógbó sóúnjẹ ni eh. gbogbo ohun tó bá jóúnjẹ àbí n tó ṣe wípé ìrìn àjò rẹ̀ tó bá rìn títí ipò oúnjẹ láàtò sí hmm. ṣẹ̀rí ọgbà kakò pamọ́. Hmm. nítorí pé anabi sallallahu alaihi sọ pé la yahtakiru illa al-khati' hmm. àwọn nìkan ò ní máa kọ́dà pamọ́ lásìkò tó dínwó fi sún àsìkò àwọn àfàwọn aláṣìṣe tọ́lá làwọn olùmọ̀ sọ pé kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá nínú ẹ̀ṣẹ̀ ńlá ńlá irú ẹ̀ lè ti ń ṣẹlẹ̀ nípa epo epo ni wọ́n bá béèrè ẹ rí i pé ó ti wọ́n gógógó nìsí hmm. bẹ́ẹ̀ náà lòróró hmm. ọ̀pọ̀lọpọ̀ epo tí àwọn èèyàn wá ń rà lónìí yìí wọ́n ń rà lọ́wọ́n owó yìí hmm. àti àsìkò ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ti kó pamọ́ nítorí pé àwọn fẹ́ di olówó tabua so nígbà tó bá di pé nǹkan yìí ọba di pé ó fẹ́ rí kò sí má kò sí iye tán kàtà àwọn èèyàn ní rà torí pé àlè fomi lásán síbẹ̀ so ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ tí ń kọjá oúnjẹ pamọ́ àbí tí ń padà dóúnjẹ aláṣìṣe ńlá ni. Hmm. bẹ́ẹ̀ sì máa rí gbogbo irú àwọn owó yẹn náà tí èèyàn bá wọ àgbọ̀nà tí ò da èèyàn ní tara rẹ̀ níjú tọ́lọ̀ ń kọ pé ó ní lọ. ó tún ti wá sánà ìbéèrè ńlá kalẹ̀ fúnra ara rẹ̀ tí ń bùkátà dáhùn ńlá níwájú ọba ńlá lọ́jọ́ ńlá ọjọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù. sùfàánù la. ẹ hmm. lọ́rùn asalaamualeykum wa rahmatulah. wa aleykum wa rahmatulah tí o kọ yín àti iye tí ń pè yìí. láti ìbàdàn. naam kí ni ìbéèrè mi. ẹ̀jọ̀ mo fẹ́ béèrè nípa ọjọ́ kan mo lọ sí mọ́ṣáláṣí kan so ó wá já sí pé ọjọ́ yẹn ọjọ́ tí aṣọ ìwọlé àtìkù tí aṣọ ìwọlé kò tíì kò tíì tó aago mẹ́rin ní fíìkà táwọn máa fi ń kí àwọn lọ́dọ̀ wọn so èmi dé àti nínú um, application tẹ́mi owó tí wọ́n máa ń wo àgbègbè àsìkò yẹn ò tí tó mo á jókòó mi bá wọn kírun yẹn wọn á ní kí n béèrè pé ṣé wọ́n ṣe kírun tuntun wọn tẹ́mi padà wá kírun gbà tí wọ́n wọlé yẹn ṣé kò sí nǹkan sọ pẹ̀lú ẹ̀. then ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ béèrè pé tí èèyàn bá ní àlejò tó wá wọ aṣọ àwòrán wá sí yàrá báyìí ìtẹ̀ hmm. ni nǹkan téèyàn lè ṣe sí pẹ̀lú nǹkan tá a gbọ́ nípa àwòrán nínú ilé ilé hmm. màláìkà ò ní wọnú ilé pẹ̀lú yàn. Hmm. so ẹjọ ẹlẹ́ẹ̀kẹta mo á fẹ́ bẹ̀rẹ̀ pé téèyàn bá wà mo wà nínú. ó ti já. tọ uh, ọkọkọ ni pé ọkọ tọkọtọnà hmm. ká pèpè fún sọlá tí kásìkò rẹ̀ tó wọlé hmm. nítorí pé tẹ bá ti pè lápè ilẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé padà sí láṣẹ ilẹ̀ ọlọ́run ti sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tá a fasikò sí ní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ǹjẹ́ tó bá rí báyìí a gbọ́dọ̀ kí sára a gbọ́dọ̀ ṣe sọ láti kàn kásìkò rẹ̀ òtótó tásìkò sọ láti ọ̀bá tó ẹ̀ gbọ́dọ̀ pé à ń bọ̀sibọ̀sì pẹ́ sí i tírò ẹ̀ bá wa ṣẹlẹ̀ tẹ́yìn bára nínú mọ́ṣáláṣí tán ti fẹ́ ṣe sọ láti kákòókò òtótó àsìkò tí ẹ bá rí pé wọ́n fẹ́ dẹnu lẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀ jáde hmm. nítorí kò tán nínú òfin ọlọ́run kí mùsùlùmí ó jókòó níbi táwọn mùsùlùmí bá ti ń ṣe sọlá láì jẹ́ pọ̀ darapọ̀ mọ́ wọn. anabi hmm. sallallahu alaihi wasallam ń parí sọlá ti lọ́jọ́ kan ó sì wá sálámà tó kọjú sáwọn jàmá lọ́wọ́ ara ẹni méjì kan lọ́ọ̀kan tí wọ́n ta kété ó ní kàn lọ mú wọn wá. Hmm. kí ló dé táyọ̀ ṣe sọlá alastu ma muslimayn sẹ́yìn méjèèjì ṣe mùsùlùmí ni wọ́n ní àwọn mùsùlùmí ni wà walakinna sallayna fi rihalina ní tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wá mọ́ṣáláṣí tẹ́ ẹ bá pé wọ́n ń ṣe sọ̀lá ẹ darapọ̀ mọ́ wọn wàlẹ́ kọ́ńtùmá kọ́dọ̀ sọ̀lẹ́ ìtùmá fèrè hàlíkùmá kódà kó ṣe pẹ́yìn méjèèjì ti ṣe sọ̀lá tì lẹ́yìn. sọ túmọ̀ sí pé ìgbà tó tiri kí wọ́n ń ṣe kọ́ ọmọ ṣáájú kákòókò tó tó ọ̀rọ̀ ra jáde hmm. ọ̀rọ̀ á ní jáde tó wọ́n máa sapá wọ́n máa ṣèṣe àwọn olódo àwọn tí wọ́n máa kankan eléyìí náà rí rẹ̀ náà tún wà ọ̀kan náà sàhábà òun náà ní Ibn Umar radiyallahu anhuma ọwọ́ mọ́sálásí kan lásìkò sọ̀látò bọ́ọ̀r lọ́ba gbọ́tẹ́ni tí ń pèpè fún sọ̀lát lọ́ba sọ pé as-salatu khayrun minan nawm lọ́sàn án lọ́ba <laughs> ah, jáde nínú mọ́sálásí hmm. àwọn kan bá sáré lọ bá pé ah, òfin ọlọ́run ni pé tá a máa ti pè sọ láti ẹ̀ ń sì wà nù mọ́ṣáláṣí yẹn gbọ́dọ̀ jáde nù mọ́ṣáláṣí nǹkan tó ṣe sọ láti ń jàmà. Hmm. kí lẹ́ wá jáde sí ó ní akhrajatnil bid'ah ó lá dáadáalẹ̀ ló lé mi dáadáalẹ̀ ló lé mi kó nu mọ́ṣáláṣí so eléyìí túmọ̀ sí pé tó máa ń pè sọ ẹni tó máa ń sèkọ́ ọmọ fún sọlá kákòókò rẹ̀ ó tó tó ó tó ládàádálẹ̀ tí ilé ni hmm. ọ̀rọ̀ ajáde kó nu mọ́ṣáláṣí yẹn hmm. so ó sì máa lọlé wọ́n máa lọlé wọ́n wùlẹ̀ pé o tún fẹ́ dúró nítòsí máa lọlé wọ́n bá lọlé lọ ṣe láti rẹ̀ wọ́n ní tẹ́nìkan bá wọnú ilé àwọn kò láṣọ táwòrán bẹ́ẹ̀ pẹ̀lú pé màláìkà ò ní wọlé táwòrán bá wà àkọ́kọ́ kò sáwòrán nu ilé rẹ̀ wọ́n gbé àwòrán wọnú ilé rẹ̀ pẹ́ńsẹ̀ gbé wọlé ló pè kún ògbé jáde <laughs> ṣeré yìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́. <laughs> jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n mọ fi tó wa létí pé wáàsí ìta gbangba tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tó bá ti bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tí a pè ní hudan wabushọ yóò tún wáyé ní ọ̀la ọjọ́ sátidé tí í ṣe ọjọ́ kejìdínlógún jùmọ́dẹ̀lẹ̀ òwúlá oṣù karùn-ún fourteen forty two AH ìjírọ̀ kàlẹ́ndà ní ògbómọ̀ṣọ́ central mosque ọjà gbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ni ó wáyé àkòrí òun náà ni ìmọ̀ra nínú ẹ̀sìn islam ìmára nínú ẹ̀sìn islam asheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n mọ̀ dára lẹ́kọ̀ọ́ inṣàlá ẹ jẹ́ ká mú dé etí gbọ́ àwọn tí ò gbọ́ kí aláàkórí san alẹ́sùn lórí láyé ń bí àti tọ́tọ́tọ́ bá di ní ọjọ́ àgbéǹde alẹ́kẹ̀yàmà inṣàlá. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n bá fi san alẹ́sùn lórí láyé ń àti lọ́jọ́ àgbéǹde alẹ́kẹ̀yàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ sheikh jazakumullah khairon ẹ̀ka àbọ̀sà àkókò àti lọ́wọ́ abu amina tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullah khairon ọ̀làdùnní bèlú ló kọ́ mi o ọjọ́ mẹ́jọ látún pàdé títí gbà náà sálámù alaykum wa rahmatulahi wa barakatu.